ilé ìtẹ̀síwájú àlàyé ní àpapọ̀ nínú tó ọdún ìdáwọ́wà lórí ààyà ọgọ́rùn-ún ìfẹ́. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد له جنات جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم agbájẹ ọlọ́run àlùmáà àjọ tí ayé ṣàtà láàrírọ̀ kúrò lọ́dọ̀ àṣẹ̀fọ́n ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọmọ ọmọ tí wá ìlà àríwá abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ní àwọ́ àjọ ayé àṣẹ̀fẹ́ àláàrírà ọmọ ọmọ bá ní kí ọlá nínú súra ẹ̀kẹ̀ tán ayà ọgọ́rùn súra náà ayà ọmọrẹ̀ lọ́kùn tọ́wà ó sọ fún wa nípa àwọn ẹni àkọ́kọ́ àwọn tí wọ́n gbà wá ní ẹ̀jẹ̀ ní àkọ́kọ́ nínú àwọn ṣàkíyò àti àwọn àkọ́rí àtàwọn tí wọ́n tẹ̀lé ṣùgbẹ́ tí wọ́n lé dáadáa kò ní ọdún sí wọn àwọn náà tí ó náà tí a bá ń gbàlọ́wọ́ ààlá ọlọ́run tó ń pèsè fún wa ìjàmẹ́ ní àwọn ọba ìdẹ́ra kan tẹ̀jìrí ní ṣà sáàtà náà lájá lábẹ́ àwọn odò ọ̀rìnlẹ́dà sí àwọn oṣìpínlẹ̀ bẹ́ẹ̀ àbàdàn láíláí ذلك الفوز العظيم يجب لنا الجدول àwọn wọ̀nyí náà ń ṣàrẹ̀ wọn àkùnwà wọn àwọn jẹ́ ọ̀háàbà àwọn ọmọlẹ́yìn àtẹ́sì àwọn ìbẹ̀ fún wọn pàtọ́rí àwọn àjùlọ ní àwọn mùsùlùmí yòókù àkọ́kọ́ حملت الواحد àwọn sọ̀háábà ló bá wá ìdúwà fún wa láti rí àmá àjẹ́bí ọwọ́ ìwà ìwàsánlá ìyẹn ló gbé wa lọ sí ọjọ́ ìjọmọ́ à nígbà tọ́lọ́ ń sọ pé wọ́n lẹ́sìn bá bàbá omi yìí ọ̀tún láti rí omi هو الذي بعث في دين رسولا منهم يتلو عليهم آياته يتلو عليهم ونسك القرآن سوء الصحابة للعملة الجنة ويزكيهم إن صغرنا ويعزهم إن صغرنا kúrò níbi ẹ̀kọ́ ṣíríkù tí ń pọ̀ ọmọ kúrò nínú ìṣẹ́lẹ̀ ìrírí àìṣìgbàgbọ́ kúkúrù tí ń pọ̀ ọmọ kúrò níbi ìṣọ̀fẹ́ ṣílú àmìfà tí ń pọ̀ ọmọ kúrò níbi fàwá ìṣ àwọn ọ̀rọ̀ àjẹ́ ń pọ̀ ọmọ kúrò bẹ́ẹ̀ ويعلمكم الكتاب كذلك يوقوا نسمى القرآن ويعلمهم الكتاب والحكمة حسبا والسنة وإن كانوا من قبل في ضلال مبين. اللهم إنك تعلم صعبك وآخرين مثلهم وآخرين مثلهم فتردين لما يلحقوا وهو العزيز الحكيم وهو العزيز الحكيم اللهم يا الله الحكيم والله àtàwọn mẹ́rin wà á sọ ìlànà ìlànà ìyàrá ìhàkùnrin àwọn àwọn dáàbì ọ̀sọ̀rọ̀ ọba sọ pé wọ́n lẹ̀mí iná sábà àgbó àwọn tó ń tẹ̀lé wọn wọ́n lẹ̀mí iná sábà àgbó wọ́n lẹ̀mí iná sábà àgbó sábà àgbó àwọn tó tẹ̀lé àwọn bàbá yẹn ìdí bá ń yọ̀ àti. àlọ́lọ́sọ ní láàrin àwọn tí ó sì dára pẹ̀lú orí bẹ́ẹ̀. Adé ti sọ àtúntò ìfọ̀sọ́rí nínú ìdáàbò pẹ̀lú ìkọ̀ án lórí ààyè àtúntò tí wọ́n àgbà àgbáyé. Sọ́kù rẹ̀ lọ sí ìlọ́wọ́ àdúgbò náà pàtàkì pàtàkì. Ní àtàkùn ìyàwó rẹ̀ lọ sí ìlọ́wọ́ àdúgbò gbé pẹ́lú ìyá ọ̀sùn lọ́wọ́. sára wọn ní tí ò sí ìdára fún rẹ̀ ìrẹ́ òṣìṣẹ́ ó wá ní wà sí iná níjọ́ náà níbẹ̀ láàrin wa Salman alfarsi tàbí tàbí ní Salman ara bá ṣe àkúgbẹ̀ láàrin àmúgbà rẹ̀ القرآن شهرا فيلحق به ولو كان الإيمان لو كان الإيمان في السرايا لناله رجل أو رجال من أولئك Ànábì ní bí ìgbàgbọ́ tí máa ń bẹ nínú ìràwọ̀ tó gbà lókè tàbí ní Fàọ́yá.

wípé ọlọ́ọ̀ta òkun ìjọ àti wà Muhammad ọlọ́lọ́ àríwá àríwá sẹ́lá ó ní òfìfẹ́ tọ́lọ́ ọba ta òkun ìjọ àti kíkà tọ́lọ́ ọba tó kà fún ìjọ àti ìgbésẹ̀ ohun tàbí kò tẹ̀lé ohun ààlà ní ìrọ̀ ó ga sókè kọjá kíni ìràwọ̀ báyà. Láàánú àkóso pé ìbẹ̀rù ìgbà wà ẹ̀yìn ẹ̀rọ bí ọ̀rọ̀ sì ga tó. Làmẹ́lá ohun wọ́n jù ló àwọn ìjà ló ní àrùn báyìí. Ọkùnrin kan tàbá ọkùnrin kan nínú ìlẹ̀ Sálímọ̀ ìjọba àpapọ̀ àṣà fún ọwọ́ wọn fi ìgbàgbọ́ rẹ̀. ìtumọ̀ nípa nípa náà iṣẹ́ ìmọ̀ọ́lọ́pọ̀ òbí ìdílẹ̀ pàṣíà àwọn pàṣíà nígbà náà iná ni wọ́n ń bọ àwọn làápẹ̀ ní màjúsí kí ló lọ wọ́n màjúsí ẹ̀sìn tí wọ́n tí wọ́n ń sìn ní iná nínú ó jẹ́ tí ìfàdínà pàrọ̀ sí tó wọ́n máa kọ iná wọ́n máa bẹ̀rù sí iná yẹn gbọ́dọ̀ wú ọ̀rẹ́ tó wá bá iná iná wá jò nínú tó mú iye sáyẹ́nà fàájú sí ẹ̀gá láti jẹ́ tó ń fi ń sin ìwọ iná ó ti ẹlẹ́ṣàánú kó mọ́jọ́ òun ibi tí àtò rẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn tó ní wá gba ìgbà àwọn àtàríwá Muhammad iná táwọn tí táwọn bàbá aláwọ̀ ti ń sìn ó ṣe tó wá jó ilé ìjọ ó yẹ kó ní orúkọ bẹ́ẹ̀ bá ti ajá tí ń bá ń fi wé Yorùbá dájára ń fi wé lọ́pọ̀ tó lọ́wọ́ ẹ̀ bàbá ń sin náà ń bọ̀ ní àpọ̀ òun náà bí ìlànà ó ṣe tún wá jó kékeré ṣọlọ. pé wọ́n padà sí mùsùlùmí tí wọ́n padà sí mùsùlùmí àti padà sí mùsùlùmí wọ́n padà sí mùsùlùmí. àwọn àtàwọn ọ̀rẹ́ ti wá. torí àwọn kìí ṣe lágbára fáṣàlù náà ẹ̀sì wípé nínú àwọn àpá wọ́n sọ wípé pàápí òkè tó lẹ́jọ́ kò sí àwọn ìbáwọ̀ tàbí ìjọba àwọn tó bá tàbí láyé ìjọba àwọn àwọn àti pàápí ṣàgbọ́n ti máa jẹ́ àtọ́jú àti àlàáfíà ìjọba ní àwọn àtìpá wọ́n ní ìrò lómi wà ní ìwọ̀lẹ̀ àdàbí àtìpá. Tẹ́tẹ́ wá lẹ́yìn gbáwájú nínú ìmọ̀ àtẹ̀kọ́ wà ní pàtàwájú rẹ̀. Nọ́ọ̀tún bá rẹ̀ jẹ́mbà. Kí ni wọ́n fẹ́ fà yọ bẹ́ẹ̀? Gbogbo wa ń bí Áfíríkà àti ìdá ọ̀gbọ́n wọn gbà náà. Ọlọ́run ní náà, náà yára kù bí ìgbó padà dá ọ̀pọ̀ wọn. Wọ́n wá àfíjù láti

wípé dáríkà fàtòlọ́ọ̀ì pé òun sọ àlùkùránì kalẹ̀ fún ànábì tíṣọ̀ ọlọ́ ànábì wá kà wọ́n sọ̀rọ̀ ábà ó ń pọ̀ wọ́n ná bá a ti ṣàlàyé ìtumọ̀ àfọ̀mọ́ yẹn ó tún wá ti kà lára rẹ̀ kọ́ wọn. ọlọ́ni pàpò láti oore ọ̀rá jùlọ lọ́wọ́ ọba ni ìròdé rí mẹ́yìn àṣà tọ́lọ̀ náà fẹ́ni tó bù. ọlọ́pùn ara rẹ̀ ló sá àwọn sọ ábà lẹ́ṣà kí rọ àjùlọ láì ló máa bẹ fún wọn ní òbí jẹ́gbà nàbí ló kọ́ ìròdé tà lọ́dọ̀ àwọn àbá tó kọ́ àwọn àbá tó àwọn náà kéwù lọ́dọ̀ àwọn tó wọn àwọn àbá tó wọn àwọn náà kéwù lọ́dọ̀ àwọn tó wọn títí tó fi wá lórí àwọn tó fi lórí àwọn sọ̀hánà tó fi wá padà sọ́dọ̀ àdúgbò Muhammad tó fi wá padà sọ́dọ̀ mọ̀lẹ́kà ṣùgbọ́n tó padà sí wá padà kí ló dájẹ́ ọgọ́rùn-ún ọmọdé òwò àtòun láàpá àṣẹ ìtàn yóò jẹ́ àpá rẹ̀ èèyàn ò lè tó bá ti lè sóra rẹ̀ má mọ́ bí gbogbo kí ó tó kí ó pàwá tó padà sọ́dọ̀ àwọn ibi ọ̀dọ̀ oṣù ni ó padà torí bá ń rí náà so díẹ̀ padà sọ́dọ̀ mọ̀lẹ́ka tìbírí jùbírí wọ́n látọ̀dọ̀ bá ní ọgọ́rọ́ bí mọ́ọ̀sì ti nìyẹn

كان الصحابة يتعلمون من النبي صلى الله عليه وآله وسلم القرآن الكريم آيات معدودة يتفقهون معناها ويتعلمون ذكرها ويطبقونه على أنفسهم ثم يحفظون غيره ثم يحفظون غيره يقول عبو عبد الرحمن السلام رضي الله تعالى عن بعد وما قبر عن رضا النبي يجب أن يكون الوقوع وما قبر عن رضا النبي يجب أن يكون الوقوع وما قبر عن رضا النبي يجب أن يكون الوقوع ẹ̀kọ́ ẹ̀sìn ní bẹ́ẹ̀ wọ́n wà ń lò ó tí wọ́n á lò tán wọ́n kọ́ kọ́ àwọn ìdíyì yàkúrò àpò àbìrànmẹ́n ọ̀sùnláàmì رحمه الله تعالى ومستعملين كل رأى قل حدثنا الذين كانوا يقرؤون القرآن فحرمانا كل حرمان àwọn tí wọ́n kọ́ wa ní Kùrán tí wọ́n fi Kùrán sí wa lẹ́nu ọ̀sán pẹ̀lú tẹ̀lẹ̀kín iṣẹ́ pẹ̀lú tẹ̀lẹ̀kín iṣẹ́ kan gà tí wọ́n náà wá pè é ṣe pèlè tí Kùrán rí yẹn sáré àlùmáwò wà tẹ̀síwìn àlùkọ̀bẹ́wò wà tẹ̀lẹ̀kín kéde pé Kùrán yóò ṣe é mọ̀ pé òdédé mú Kùrán mi sí wọ́n á ń ka síra tẹ̀síwìn fún rẹ̀ wọ́n ní báyìí wọ́n pé ṣe ń pè bọ́ọ̀ wọ́n ní báyìí wọ́n ṣe ń pè lá ó wá lọ pé ò lè mọ́. ẹnìkan ni ó pè sí ọ̀nà ẹnu pé bá àárẹ̀ ẹ̀sìn òṣìṣẹ́ ló máa pè. ẹni tó ń pè sí ọ̀nà ẹnu yẹn ó ń ṣe tẹ̀lé kíìmù fún ọ nìyẹn. ó wàá ṣe tẹ̀sí bíi pírátíkà nígbà yẹn yóò àwọn ohun ẹ̀rọ yóò mọ̀ tó pè tó bá ti wá mọ̀ dáadáa ló wà fún ọdún kan pèlú ìjáàbá ìyọ̀ǹda pé ìwọ náà lè kọ́ọ̀nà ìwọ náà lè sọ pé lágbájá máa ń ta ọ̀pọ̀lọpọ̀ wa tá ń ta lù náà kò sí ìjáàbá fún wa. yẹn ìyọ̀ǹda lọ́dọ̀ ẹ̀ tó dá ọ́kọ̀ náà tó fi gbàjáàbá. Màláìka jìbìrí ó fún ànábì ní ìjáàbá torí pé tí wọ́n ní Kùrán definition Quran oríkì ẹ̀kí ní jẹ́bẹ̀ wọ́n tó wà kàlámù láàáyì àlùmọ̀lẹ́ gánù alá Muhammadin sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ọlọ́ fàtọ̀ kalẹ̀ fún àdájúwà Muhammad bí wá sí tọ́kì jìbìrínù kí ó ti kọ́ lẹ́lẹ́ sọ̀kalẹ̀ wá títọ̀ ọ̀nà tó gbà wá ní mọ̀lẹ́kà jìbìrínù olóbi àkọsílẹ̀ àdínkù gúrú sí àdìsí kúrú sí la tún pè ní àdìsí láàánú oná la tún pè ní àdìsí ọ̀bá ní èyí lè mọ́ wáàdì wáàdì tó ní jìbìrìlù ṣùgbọ́n kò áàrì màlẹ́kà jìbìrì ló ẹ̀ka nàbì lẹ́nu lọ́wọ́ kúta ń sọ̀rọ̀ lù kìyàmà láàtò hàbí ìsáàdà láwùjá àjàlá ní ìnà àlẹ́ ìnà jàrò àwọn وإذا قرأناه فاتبع القرآن ثم إن علينا بيانا لا تحرك به لسانك لتعجل به لا تحرك سمعني حركك تحرك كوالي لا تحرك به لسانك أعمال ما من جي أعمال بعد ما من جي أعمال لسانك jálà bí láti kánjú pẹ̀lú àánú. Farabalẹ̀ àná ní mọ̀lẹ́ta jùlọ ìbá kàákù ọmọ ṣáájú ẹlẹ́ẹ̀gbẹ́ pẹ̀lú ẹ̀. Torí pé ní màálé náà, wà lọ́rọ̀ ọba ní kíkó Kùránì jọ, jámọ́ Gbogbo tí jẹ́ Kùránì tó wọ́n lọ́rùn ní wà kòrò ánà àti kíkí ẹ̀ Ìgbà kọ́rọ̀ náà ní fàṣẹ́ ìyàpọ̀rọ̀ náà. Nítorí náà, ìlàkọ̀ lẹ́rù sáàbá tí kàtán. Àtàbí nígbà náà, ìtàbí máa tẹ̀lé Kùrùánà kíkà rẹ̀ inú láàrẹ ìrìnàjà máa ń ṣe bí ẹni ó bá ń kẹ́kọ̀ọ́. Akọ́lá kẹ́kọ̀ọ́ mẹ́rin àtọ́jú kùrá àìjájú olùkọ́. Ìjúṣà àkọ́kọ́ fi ti bọ́ tó ìdíje ó pè ó ní pé. Èèyàn á dábẹ́ ní àwọn tó nìkan bẹ́ẹ̀ wú. Two times two, ìjà òfin fọ́fọ́ òfin Ó bá àmọ́ ó dákẹ́ àbí tó bá bẹ̀rẹ̀ lọ́rẹ̀ pàtàkì kùránù pẹ̀lẹ́ títí yẹn ọlọ́pàá tó jẹ́ pé gbogbo àpá ìgbà pé ó fọmọ ọmọ èyí ṣáájú àpá àka kùránù ó bá lọ sí káàrùn nígbà wọ́n kọ́kọ́ kà sí ọlẹ́nu ìwọ́n tó kà tó máa Lẹ́yìn kíké tó ké tán, á ìjọba tó kà wọ́n lọ́wọ́ pé jíjẹ́ ló sáájú mọ́ àwọn sọ̀hábà tí wọ́n tó lọ kọ́tùn. Mo rò ó dé, ó ní àbá àti àtọ́rọ̀ rẹ̀ ní ìsìn àbú Abdulrahman Abdullahi, ó kọ rẹ̀ gẹ́gẹ́ Abdullahi Bono Habib, Bono Rọ̀bíà, Abdullahi Bono Habib, Bono Rọ̀bíà, Aláàtò Ṣìbáyé Pàṣẹ. Ọ̀kan náà àwọn àgbààgbà pàdé yìí yẹn tó bá nàbí láyé kò bá nàbí láyé ṣùgbọ́n bá wọn sọ ámà àlẹ́bí nà sábẹ̀ omi ọ̀gbọ́n ó kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn látòrí àmà tani ọ̀gbọ́n tó nà pa wọ́n fi mọ̀sọ̀rọ̀ àtàwọn ẹ̀kọ́ mọ̀sọ̀rọ̀ wọ́n zẹ́yìn bọ́ọ̀nù báyìí àti sàádọ́ta pèlú zẹ́yìn bọ́ọ̀nù báyìí ṣàgbẹ́rò mẹ́rẹ̀ẹ̀dì òun ni àwọn olókèlú ẹ̀yà lẹ́bí mẹ́ta ó wà láwọn pa nínú àgbà àkùrá. Ṣẹ̀wọ́n rí àkùrá ìfowópamọ́ sọ wọ́n rò yìí. Ànábì ni mẹ́yìn òrí jù àyíyá kúrọ̀. Àlùkò ààrùn tọ̀tọ̀n. Bàbá Nàìjíríà pàdéyà kúrọ̀ ìkìlá ti ìgbòkó bèbè àpò. Ìwọ́n tó bá wù ọ́ láti ké Kùránì ní pọ̀jọ́pọ̀jọ́ wọ́n ṣe sọ̀ká gẹ́gẹ́ lọ máa kéèkù àrùjá pẹ̀lú ìṣẹ́ òkè. Ẹgbẹ́ àwọn àti ìlú ìdájì. Fàáfẹ́lì fàádá kọ ẹ̀dí ìsìn Abdullahi, àbọ̀ àbúrò àmàlì yìí, àtúnlà ní ìkó tó wà náà ló wá kí ó lọ́dọ̀ lẹ́nu. Kí la kó pẹ̀lú ẹ̀dá? ọdún ajẹ́lá àtàkìyànjú ṣe lẹ́rù màsọ́rọ̀ yìí tó máa ń sọ pa tàṣírí kùránì ìmọ̀ kùránì olóòmọ̀ jùlọ sàárà torí pé ó sọ gbangba ó ní kò sí àyà tẹ̀sán nù kùránì láti bá jáde náà kò sọ pé láti bá jáde àyàfi tí òun àbúlá ìgbóhùnmọ̀ lórí ti mọ ibi tó fi sọ̀ kálẹ̀ àti ibi tó fi sọ̀ kálẹ̀. Wà mẹ́ta àgbàlá àti ìgbà tó sọ̀ kálẹ̀. Ta ló sọ àbúlá ìgbóhùnmọ̀ sọ̀rọ̀? Ibo ló ń sọ̀ kálẹ̀? Kí ni ìdílé sọ̀ kálẹ̀? Ìgbà lọ kò sí àyà kan fún àyà kò sùn ẹgbẹ́ bùhárí jọmọ kéwẹ̀ lórí pọ́ọ̀lù ẹ̀fọ́ wa abẹ́kùn túbí owó àtọ́ ní bùhárí kan òun sọ kéwù sọ́dọ̀ àbẹ́kùn mọ̀túbí ayá kọ̀ọ̀kan ayá kọ̀ọ̀kan bá ti bẹ̀rẹ̀ títí tí kọkùnrin àti fi parí lọ́jọ́gbẹ́lẹ́ bá ní adájọ́ náà sì wá fi kún fẹ́ tó máa ń jẹ́ pé òun máa ń nìkan tó ní máa kúrò ní ìṣòro lọ ó lọ wọn lọ bá láti kékeré àgbà kọ́ ẹ̀kọ́ ìdọ̀jọ́ tó máa ń fẹ́ tó tàbí òun ní ìlú níbo ló ti sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ àwọn ààrẹ kò sẹ́ tó dà ní ẹ̀ kò sẹ́ tó ṣe kí ni tó ti nà ní ìlú ṣùgbọ́n tí wọ́n ní tí Abdullahi bọ́lá àgbáǹsà fi ń dápọ̀ ẹ̀ pé òun ni hapuru rẹ̀ ó ma Abdullahi bọ́lá tọ́lá ló ní afábọ́lá àwọn àdìgbọ́ tàbí kò ní hapuru rẹ̀ ó ma àfáà ìjọ ìjọ Islam ẹni tó yà wá wá kọ́lá ọ̀pì ọ̀pì ó ma. ìdí ni wípé òun ti gba ìmọ̀ Abdullahi bọ́lá lọ́sẹ̀ rọ̀ǹdì ó gba ti Ali bọ́lá àbí tọ́lì ó gba tàwọn sàábé yòókù ó wá àbòrògbò ẹ̀ pọ̀. kò yẹ kíkà sọ pé pòfẹ́sọ̀ kan tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa general sọ̀rọ̀ tàbí act sọ̀rọ̀ tó lóògbèrè jù ní nàìjíríà. wọ́n ẹnìkan ló mọ̀ọ́ jù ní Egypt ẹnìkan ló mọ̀ọ́ jù ní Sweden ẹ̀nà ló mọ̀ jù ní scotland àwọn ọ̀rẹ́ nìkan ó wá lọ ní ọdún ọdún ọdún lọ́dún àwọn ìyẹn tó di èsì ṣe pé ó ti kó máa wọn jọ ní tó ṣẹlẹ̀ sáfẹ́ ọdún tó rọ́ pé kéèlò bàbá náà ti jáde láyé abẹ́rẹ́ náà sí òbí ọmọdún bíi mẹ́tàlá lọ abẹ́rẹ́ náà bá ọ̀sán ọ̀nà abẹ́rẹ́ náà bá ọ̀dẹ́kẹ́wò yàtọ̀ bọ́lá ọkùn lágbàrí ó rá lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìgbà àwọn sàárà. Àtà Romaru Gbọ́nà Kọ̀tọ́, ọ̀dí àlọ́ta àwọn mímọ́ ó fi dára ṣúra. Àwọn tí a máa gba Romaru Gbọ́nà Kọ̀tọ́ kò ní máa ṣàpèjì àmì àgbàtí àbájú àpẹẹrẹ. Àwọn àgbàgbà àdé ṣùgbọ́n wọn ò sọ́ síta ṣùgbọ́n arínú ṣe sínú wọn tó máa tó lọ́tọ̀ wá kẹ́sìn tàbí tó fura mọ́ yẹn tó ṣàkíyèsí pé wọ́n àwọn àgbààgbà náà ní ó tàn pé táwọn bá ń sọ̀rọ̀ lú pé ọmọdé yìí bẹ̀ ń bẹ̀ ẹ̀rọ tó lọ ṣe lójú wọn tó wọ́n lọ béèrè pé kí ni ìtumọ̀ ìdájá à náà tó lọ sọ ìwà lẹ́pàtẹ́sì وعند الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا àwọn kálukú bá ṣe tí ní dájá kálukú ń túnmà rẹ̀. ó wá ní ilé afẹ́fún àbá tí lè túnmà túnra yìí afẹ́fún àbá tó ń fi túnmà rẹ̀ nítorí ọ̀rọ̀ sọ bá lọ pé kò ní pẹ́ kú mọ́ pé àtúkọ́ kú rẹ̀ tó ìrẹ́ àjọ́ sí ó sọ ọlọ́run sọ fún àná ti fẹ́ sàtàbí máa ń ṣàbọ̀mọ́ ìhámúlé ọ̀bíkà ohun ẹ̀yìn fún olúwa rẹ̀ wà sàbíkù máa wá torí jí ẹ̀ ó ní túnmẹ̀ lé lérò ní pẹ́ mọ́ ó lè lọ́rọ̀ sọ máa ń Ó máa sọ bàbá wá sí ẹni dáná ọmọ túnmọ̀ ní súrà ìjú tó sọ àjọ́nà làwọn àgbàgbà pàdé ọmọ ètò ìjókòó ní ṣúra tó ní ẹgbùn ó ṣe ń pa ìtumọ̀ èrò ìtumọ̀ èrò ọlọ́run ọlọ́run ṣe àmẹ́bí láàrẹ fún ọmọ ìtàkọ̀ọ́ fún ìwọ̀n ni ogún ọmọ ọlọ́run lórí ikú tó yẹ̀yẹ̀ ìnáàbù náà náà ọmọ ìtàkọ̀ọ́ ìṣẹ́ Ká máa gbọ́ ọ̀rọ̀ ọ̀gbọ̀n. Ó wá ní àwọn ọ̀dọ́dọ̀ أمام كيرانا ثاني أما توم تماما كيرون برضو وبي عثمان ولا أفان لكن جاء بعد أنا مسعود وغير هنا أتانا ميديا تزامن ليش أنهم كانوا إذا تعلموا من النبي صلى الله عليه وسلم عشر آية فكان ما تكي آية ما تكي آية من الوالد الدين aṣáwọ̀ sí àyà sáwá tí àyà mẹ́wàá lọ́dọ̀ àtẹ́bí láti àtẹ̀jà wà dúhà hápa yàtà àdàmú màá bí nínú ìrẹ̀lẹ̀ ìrìn rẹ̀ àmì àwọn òní kọjá àyà mẹ́wàá jẹ lọ́dọ̀ àtẹ́bí títí táwọn fi mọ àwọn ìtumọ̀ tí àyà mẹ́wàá yẹn kó sínú táwọn fi lòó sí ìjà ìwà والعلم والعمل جميعا olúwọ́ wọn máa ń kọ́ fáwọn àwọn àtìsọ̀rọ̀ àwọn osman kọ́nà afghan afghan kọ́nà mọ̀sùlùmí àtàwọn míì náà ọgbàrán wọn máa ń sọ báyìí pé àwọn kẹ́kọ̀ọ́ Quran àti ìmọ̀ àti ìṣe pàṣẹ ní ṣiṣẹ́ gbogbo ìlànà kọ́lọ́dọ̀ àtàmì àwọn ọ̀dọ́ wa زاده محمد صلى عليه وآله وسلم ẹgbẹ́ tó ayẹ lára àti títà àti wọ́n pẹ́ kọ́ lọ́dọ̀ ara rẹ̀ tó jọra a kọjá ìgbòkò rí ju àmẹ́rin ìgbòmọ̀ òwẹ́ rí jù fọ́ọ̀lù àtẹ́sìn nàbíyà ọ̀kan àwọn mẹ́rin òwẹ́ rí àwọn láàrín أتينا النبي صلى الله عليه وسلم أن أعطى نبي جوكا ونحن شبابا شبابا جمع شباب ọ̀dọ́ ni wọ́n ń gbà náà mọ́tàkọ́ rọ̀bùn ọjọ́ orí wa ò fẹ́ẹ̀ máa jùlọ wa lọ ẹgbẹ́ ni gbogbo àwọn táwọn bá nà ń jọ فعقمنا عيدا عشرين ليلة من الرواية من عشرين يوم وليلة قال له ogún ọjọ́ ogún ọ̀sán àti ogún òru twenty days and twenty nights làwọn lò lọ́gbà àtẹ́bí wọn bá nà bí lóyò sọ̀rọ̀ bá rí wọn rí pa bàbọ́nà àná àná ṣàpọ̀ náà àdàkà wò pé ah, ọkàn àwọn ará ilé wa ti ṣe kí ni ti ń fà wá sallallahu alayhi wa sallam aw qad ishtaqna min qul ta'ala amman tarakna ba'dana Ànábì wá béèrè pé nípa àwọn táwọn fi ilẹ̀ lé Ànábì ṣàkíyèsí ní pé ó dàbí ẹgbẹ́ àárò lé sí ibi sọ̀wọ́n fa àbàrùn-ún àwọn afánàbí ẹ padà sọ́dọ̀ àwọn èèyàn yìí lẹ́yìn tí wọ́n ti lọ́jọ́ mélòó lọ́dọ̀ ànábì gbogbo ọjọ́ kí ni wọ́n ń kọ́ lọ́dọ̀ ànábì kùránì àti kí ni ní kíké ìyẹn ní kíkà àti túmọ̀ ẹ̀ àwọn ìtumọ̀ tó kó sínú àti àwọn ẹ̀kọ́ àti ẹ̀ wà alìmúhùn ẹkọ́ wọn lẹ́kọ̀ọ́ tẹ́ ti kọ́ lọ́dọ̀ mi wà múrù ìyẹn nìkan kọ́ ẹ̀pà wọn láṣẹ sóbíẹ́ ẹ̀pà àwọn èèyàn lé yí ní kíni láṣẹ nípa tẹ́ ti ṣe kíni tẹ́ ti kọ́ lọ́dọ̀ wà tọ́lú kàmárà àìtùmú ẹ máa ń kírun bẹ́ẹ̀ ṣe lé ní ànábì tí wọ́n ń kírun gangan fàídà àdọ̀rọ̀ ti sọ̀ láàtú sásìkò òun bá ti tó fàlìyàhún fàlìyò ápìnù lákùn àdúgbò kẹ́nìkan nù yóò pèrò wàlìyàhún mọ̀kún wàlìyàhún mọ̀kún àtùbárùkù ẹ tó dàgbà jù lóru ní gbọ́dẹ̀ pé ẹgbẹ́ ní ṣùgbọ́n ẹnìkan wà nù yín tọ́jú orí rẹ̀ ju àwọn yòókù lọ òun ni kó ṣáájú bí òfin ó wà lọ́sọ̀ ètò fọ́ọ̀rù àdìsí ìsọ̀bẹ̀rẹ̀ àtàkì wọn nọ́mbà àwọn owó ní àwọn sọ àmà èèyàn ń lo ọjọ́ lọ́dọ̀ ànábì àwọn bí ń kọ́ bí ń ka sórí òun ọjọ́ àwọn ọjọ́ lọ́dọ̀ ànábì àwọn bí ń kọ́ ẹtún lọ fi kọ́ àwọn èèyàn ní tó wọn kí wọ́n ṣe pé ogún ọjọ́ ẹ̀sán pẹ́rẹ ọ̀dọ̀ tí wọ́n ṣe máa lọ nìyẹn tí wọ́n bá tún ti ṣe díẹ̀ ó padà lọ ọ̀dà náà bí tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ ó padà lọ ọ̀dà ọ̀rọ̀ gangan kùránì lẹ́nu ẹni tọ́lọ̀ òmìnira àwọn ọlọ́pàá fún láti lọ rí àwọn àyókù wa ní iná tó nẹ́ta fi áàrẹ̀lọ fún ilẹ̀ sọ̀lọ́ àríwọ̀sálá máa fúùzọ̀ ilẹ̀ sọ̀háàbà jàmbá ilẹ̀ jàmbí máa kọ́ àrẹ́kẹ̀ẹ́ ìgbà àwọn ni ìta àdèpè ní pọ̀ tàbí ilé owó pamọ́ ilé ìfisúnnà pamọ́ àwọn sàábé ọ̀dọ́ láti lọ mọ́rin mú jàmbá ní jàmbé máa ìwòrán nífẹ̀ẹ́gẹ́ ìfẹ̀ẹ́gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú wọ́n ìdí tó jẹ́ àkọ́lẹ̀ ní pé yóò ní mú ní kìtàbà ọlọ́mọdọ̀ wà ní hikima ọlọ́run ọba ń ṣe òkun yà láàrin hikima àti Qur'an wà mẹ́rẹ́ yíya hikima kí ni hikima láti fi kọ́ wọn òní súnnà gẹ́gẹ́ máa ṣà yí ṣe ṣàlàyé àwọn àpá mi hikima ọgbọ́n òní pé kùránì sọ báyìí ìtọ́tún sí ni ìtọ́tún sí ni ìtọ́tún sí ni wọ̀kẹ́ ìbàlá àlàyé ìrùn tá ń kí ṣe alẹ́rí kó jọ nínú kùránì kàwé jáde pàṣẹ ń kí pé bàbá dé ní ìrún káṣe tẹ̀sí lọ́tù lè yìn lọ́rùn bàbá ṣe tán kákàbọ̀ ìtìtìfà bàbá kà tán káwákà sọ́ọ̀tù ìfàjà bàbá kà ṣe ti àádà bàbá ṣe ti àádà káṣe bá mọ́là káṣe káàkàmọ́ ẹ̀ṣọ́ fàájà tàbá ṣe bẹ́ẹ̀ káṣe áàmì àbí áàmì wà lọ́sọ́ fàájà tàbá ṣe káṣe wákà súra kátó lọ òkú tó bá jẹ́ ṣúgbù ìwọ̀n àárọ̀ lákà méjèèjì ákè sókè tó bá jẹ́ zúrí tó bá jẹ́ ápùlì láti jẹ́ jẹ́ tó bá ní mẹ́gbìrìbì látà méjì àkọ́kọ́ láti sókè ẹlẹ́ẹ̀kẹta láti jẹ́ jẹ́ ìṣáì méjì àkọ́kọ́ láti sókè méjì sókè láti jẹ́ jẹ́ ayé àtúnṣe fẹ́ dàbí ìyẹn ní ọgọ́ tàbí kùnà tàbí òpùrọ̀ tó pọ́ pàánù mọ́ orí àwọn tó ní òsì súnmọ̀ tí wọ́n kírun

àyàfi tí ìbá ní kí ọmọ lókun tó bá ní bá wọn ṣe bá wọn jẹ́ ń kírun yẹn àwọn olè bá ti ń kí bẹ́ẹ̀ kí ló lé bẹ́yìn sọ pé bẹ́ẹ̀ ní ṣe kírun ò dá báyìí ilé ìlú dá ta ló sọ fún yín pé rákà mẹ́rin ní zúrí ìmúlẹ̀ ti rí ẹ̀bá ti bá wọn jẹ àwọn tẹ́ ẹ bá yẹn àwọn òwò làwọn bá ìgbà tẹ́ ẹ bá tó yóò padà sọ́dọ̀ àwọn ta ni sọ̀hábà tó ọdún bá dọ̀dọ̀ sọ̀hábà yóò padà sọ́dọ̀ ta ni ẹ̀kọ́ táwọn sọ̀hábà yóò kọ́ yẹn là ń kà yẹn ò là ń lò yẹn torí náà eléyìí ni ó jẹ́ lọ́rọ̀ ìlú lójú. So the Japan إلى جنب مع القرآن الكريم لا يضيق عنه شيء منها وقلت فنظر صعبة سلطان الصباح البابي ما من إليه ترى لم يلسجين Tóní àwọn kẹ́kẹ́kẹ́ láàrín àjọ ìmọ̀ ànábì nìkan ما لا rárá. Áyà méjì láàrùn wá púpọ̀ ṣùgbọ́n táwọn méjì Àkọ́kọ́ lọ ní Yàrá ayọ́ àwọn olùbáyé máa olùrìnà ilẹ̀ yìí. Yá ayú àwọ̀sùn ilẹ̀ òjíṣẹ́ bá lè máa ń sílà ilẹ̀. Jẹ́dé ògbóngbó ìtọ́lọ̀ lọ́tọ̀ àìsàn. Látọ̀dọ̀ tó jáde òdòdó wà má bà lásán ìtàlà iṣẹ́ tọ́lọ̀ ń gbé lé ọlọ́wọ́ òun jẹun. wọ́n lọ ọmọ ya tí mo jẹun ìrìnà. nínú tí èdè yẹn ó jíṣẹ́ lóògbó ń gbó ní ìbẹ̀rù ó ní páyà. ìdí náà fi pé ní ìpáyà ni pé ìyà tí a lè fi jẹ èèyàn ó ìpa ìyà tó ń jáyà ẹ̀rù ń bà ọlọ́wọ́ ni gúgù wà lọ́rú ọgbọ́n tó lè máa bà lẹ́rù lọ́dọ̀ àwọn èèyàn àti owó tó lè máa já ọ láyà lọ́dọ̀ àwọn èèyàn àti tó lè máa pa ọ lọ́dọ̀ àwọn èèyàn wà sí ọkọ̀ ṣùgbọ́n àwọn òbí Wọ́n sọ ọkùnrin lọ sí ọkùnrin àwọn. Wọ́n rọrùn ọlọ́run lóòlè bá bí ọba ọlọ́rẹ̀ àjùlọ àbí tó tóbi jùlọ. Ayà ẹlẹ́ẹ̀kejì, ọlọ́run wà máa ń húwà alẹ́lẹ̀ wọ́yí bí ìgbọ̀nrí Bàáyìí náà, bàáyìí náà ti wà máa ń wá bí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ sí ìlú. Ó lè mú lápá ayà tó ìwà yẹn ṣe ti ṣe sọ́wọ́ tó fẹ̀kú ìrìnlẹ̀ nínú àwọn jíso àmà ẹ̀yẹ òfà tó dàbí ṣúra yẹn ló dàbí ó fẹ́ ṣe olúwájú ṣúra tó tẹ̀kú ìrì àbá àmúta ohun omi áfíìs àlàáfíìs mọ́ńbá nínú jíso àmà ìwò ní wọ́n lábàádà àwọn akẹ́kọ̀ọ́ láàmújú àwọn kí wọ́n Òkè súrà kan wà tó jẹ́ òun náà ní inú ìran òmúgbọ̀ tó fẹ́ sọ lẹ́yìn. Ṣọ̀bẹ̀ tí ẹ lájọ òun sọ o, ṣùgbọ́n pásán lálẹ́ ìṣẹ́ mi máa ọ̀gá abúlé súrọ́ tó tẹ̀kúrì yẹn máa sábà dá àwọn èèyàn lá. Sótúrù nìkan, òun àti mùtọ̀fìlì. Torí pé àwọn ọ̀rọ̀ yẹn, ìdá ohun <laughs> máa ń yọ̀nà lẹ́nu àti rọ́pùtọ̀fìlì.

kò jẹ́ márífà tó jẹ́ definite náà làkọ́wùlù rọ̀súlín òjíṣẹ́ kan ní a máa kẹfàrí ní tó dára pẹ̀lú nínú àwọn ìdí máa jẹ́ kí nákírà kó bá ó wà kó di kó wà nípò mú kàdá subject ṣe ọ̀gbẹ́gbọ́rẹ̀ jẹ́ mọ̀ arọ́fù ṣùgbọ́n àwọn anájírọ̀ kan tó bá ti jẹ́ mọ̀wòsù tí wọ́n bá ti lè rò ní ẹ̀ yóò di kókó lè wà nínú padà rọ̀súlé kàríní kàríní yẹn ìròyìn tí wọ́n fún yẹn ti jẹ́ ká mọ̀ owó òjíṣẹ́ tó ṣe gíní ló jẹ́ òjíṣẹ́ kan ní òjíṣẹ́ kan wé kàríní alákùnrin

bí lọ́dọ̀ ẹni tó ní àrùsì tàbẹ́ ni ó tó ní àrùsì ọ̀lọ́ kò wá dúró bẹ̀ mọ̀kíyìn kó tún láàrù níbẹ̀ ní òjíṣẹ́ ẹni ẹ̀ tó ní kùránì wà mọ̀tọ́ ẹ̀yìn kò tó níbẹ̀ ẹni bá ń tẹ̀lé àṣẹ tó bá tún pa ní

kò sí gángan lára ànábì ànábì kìí ṣàrírí ànábì kìí ṣe wèrè ànábì kìí ṣe abújíjẹ ìtorí lọ́dẹ́rùbá Kí lọ́lọ́wọ́ sọ? Wọ́n lọ́tọ́ lọ́rọ̀ ààrùn ní ìlú kan fẹ́ ìlú mọ̀ ní. Gbogbo àti ìdájọ́ àṣùnà kí ni mo tọ́ ìnà àmì sáàmà àmì ọmọ tó wá ní gbogbo àdábì kìí ṣe wèrè. Ní ti pàápàá àdábì rí mọ̀lẹ́ka jù rí lókè. Wà máa ń wá àrẹ́gbẹ̀rẹ̀ bí ìtọ̀rí ó parí. Àdábì kìí ṣàhun pẹ̀lú ìmọ̀ àkọ́kọ́ lọ́lọ́wọ́ bá kú gẹ́gẹ́ bí mẹ̀lẹ́kà jùlọ náà ṣe iṣẹ́ kankan pamọ́ Fàánàlè ọ̀ṣẹ́ jẹ́ rẹ̀ kò ní ìlọ́sẹ̀ pamọ́ wà mọ́ wà lọ́gbọ́ ìdí. Wà máa mú ẹbí kọ́rùn iṣẹ́ ìbọ̀wọ̀ ni ọ̀rọ̀. Ọ̀rọ̀ láti fi nǹkan kìí ṣọ́rọ̀ ṣẹ̀ tọ́m kìí ṣọ́rọ̀ àjẹ̀lú dára nǹkan tó ẹgbẹ́. Ṣẹ̀gbọ́n wọ́n ti fánà. Bó ti rí lánàá náà ló wà lónìí. Mo rántí dáadáa ń gbàtà wà ní primary school àti secondary school.

tí wọ́n sì pọ̀lọ́ bìbà wọ́n pọ̀lọ́ jara èdè lábára ní jara yẹ àlúmẹ̀ járọ̀ àti púpọ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orí wọn ṣe dàrú àṣẹ nígbà yẹn àwọn jẹ́ ń kánjú tí wọ́n fẹ́ nímọ̀ òjijì ẹni tó yẹ kó lọ ọdún méjì àbọ́dún mẹ́ta ó lo oṣù méjì tàbóṣù mẹ́ta tó ó fi nímọ̀ ẹ̀ tó ti lọ́dún méje ó wá lọ ọdọ́gbọ́ tí ó lọ jẹ ìlèhàn ìlèhàn tó jẹ ó jà àti tó lò orúkọ àjọ̀nú bẹ́ẹ̀ àwọn àjọ̀nú ló wá rún júmọ́ orí ẹ̀bádà ọdún ó bá mọ́ kí ó bí àpá rẹ̀ tó fi tó lo ogún ọdún lọ́pàá lọ́dọ̀ àpá àti ẹ̀ tó tó dìbò nǹkan wọn fún yọ̀dá kó tó mọ́ nǹkan mọ́ orí kéwù òun wá lo ogún ọjọ́ ó lọ fẹ́ mọ́ kí ó bí àpá rẹ̀ ó wá lọ ń jẹ ilẹ̀ àrùn ilẹ̀ àrùn owó kí ni wọ́n ti ṣe ó lọ jókòó sọ̀rọ̀ àwọn òkun sọ̀rọ̀ tó ẹgbẹ́ jẹ́ wá káàkiri fi ṣe ìwọ̀gbọ́mọ̀ sí orí yóò gbọ́dọ̀ mọ́jà àbá kan ka àwọn ìsọ̀yìn tí wọ́n máa jẹ́ ń tàbí tí wọ́n fi ń ṣe nínú rẹ̀ àkùkọ ajẹ́ mẹ́rẹ̀ ṣùgbọ́n ó ṣọ́ àkùkọ yẹn ó múlẹ̀ títí tí májú àkùkọ àkọ́kọ́ tí máa ń kọ ẹwà wá ṣọ́ tó bá jàpá pípípí ìṣẹ̀fẹ́lẹ́ ìwọ́rọ̀kọ́ ó pa àmàlẹ́rù ìran bí a bí a ń bí a bí a ló wà ó wà láàrin ìjà tó rú tí ń dápọ̀ ó wà Mo ní nínú táàbà ẹ̀sọ́, ẹ̀yí lórí tó jẹ̀lá, ìṣẹ́ ọmọ tó wà ní ọ̀gbẹ̀lú tó lẹ̀sọ́ lẹ́bí tó lọ́dọ̀ bàbá tó lẹ̀sọ́ lẹ́bí. Ó yẹ tí bàbá fún mi lè sẹ́lẹ̀ lọ́sẹ̀ tó. Àwọn táàbà tó kọ́ torí pé pápá ẹ̀sìn dọ́dọ̀ wọn kó tó yá kókó ogun pápá tó ja àkókò ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú lẹ́rú lọ tí wọ́n wá ní ẹgbẹ́ kí òun wọ́n fẹ́ bọ́ọ̀lẹ̀ ní padà wálé ní nǹkan àwọn èèyàn lẹ́sìn àwọn ní ń kírun ọwọ́ àlékùn bá ta bá ṣẹ̀gbọ́n pété ń tẹ́lẹ̀ lé àlékùn bá ta bá ní abàlú àti ìwọ̀n tó léwu ẹ bá kí ló mú jọ àlébù tó ní wọ́n tẹ̀lé lókè kí jẹ́ ààrùn àmú àlẹ́ àmójú ẹ̀mí èèyàn ó bọ̀ ń bẹ̀ òbí ẹlẹ́nu méjì àbí bàbá Bùlábà ń jọ́ náà fẹ́ kọ́ ọ́n àmọ́ bí lálà ẹ̀ ń kọjá mẹ́ta apá àwọn òkú ìbára ẹni bí ṣe èdè òun sí wa lápàá ọ̀rọ̀ tí ń bá bọ̀ ní àwọn wọn ké kò wà máa gọ́ لقوة الشيطان الرجيم إذن عاتكوا àwọn ọ̀rọ̀ wa dọ́gbọ́n ọgbọ́n tó láàrin o ṣé ó bá dá lápá àtọ́ ifá tó pàdé o gbogbo ọmọ wa máa sáré kó wò ó dé di ajé àrẹ́nu kájúgbó máa sáré ibi ń bọ̀ láti wọ́n ń bẹ̀ wá yẹn Tárátárá tí ó bà ìwò láti tẹ́jì kọ́ láti ẹgbẹ́ tẹ́jì àti ẹgbẹ́. Pákó àwọn ojú ẹ̀ tó jẹ wà tákó mọ́mọ́ra. Àwọn ẹgbẹ́ rẹ̀ yóò àwọn akẹ́lẹ́ ní òní tẹ́ wà ṣáájú ìlú nínú ọgbọ́n tí wọ́n lò tó bá dé tẹ́jì kó pàṣẹ. Ìwọ náà dé tẹ́jì. Obìnrin tó dé òun bá rówó rẹwà tàbí bàbá rẹ̀ rówó lé òun ní ilé gbàtẹ́jì. a òní lè gbà láńtàrà kéré bá bẹ̀ o jókòó sí ìkàrà òun ẹ̀ẹ́tẹ́ ní tàbájáda bàbá àrọ̀bá ọlọ́pọ̀ bá ń ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n lákàrà làwọn dín ní bàbá àwọn fẹ́ bá kí lẹ́mọ̀ tó fà náà ṣe ẹgbẹ́ gbà àwọn ọmọkùnrin ẹgbẹ́ ló fi ló ṣe ẹgbẹ́ náà bá àwọn tó lọ bàbá tó yà dá wọ́n wá pàtàkì àmọ́ díẹ̀ díẹ̀ èrò ń tú tó bu wá ní ìrọ̀rùn lónìí ẹbá lélè tó bá ti fi ní ṣe ní ìgbọ́kùnrin tẹ́lẹ̀ bá bí á fi ìdílé ní ìgbọ́kùnrin tẹ́lẹ̀ tí ó ti atẹ́ni tí ò bá kùrán gbogbo àjọ níbi ni àjọ nígbà tó kùrán ìtọ́nà ọba ti sọ ní. Báwo kọ̀ ló ka aláàgbà ńlá ṣàlọ́? Ọlọ́ ní wàlẹ̀ áàbì rọ́jù lágbà nílẹ̀ lè lá. Ìgbẹ̀yìn rẹ̀ ò dàgbà kọ́kọ́rọ̀ rẹ̀ láì ní jẹ́ mùsùlùmí wọ́n ti pọ̀ àwọn nínú tẹ̀sìrì fún tàǹsọ orientalist wọ́n lọ kọ́kùnrà ní láìka islam tèmi tẹ́lẹ̀ alápapò ní wọ́n mọ̀ sí ẹ̀ nílé ká wọ́n lọ́wọ́ èṣù torí kí wọ́n tọ́kọ́ sọ tẹ́lẹ̀ nílé àbẹ́bí lọ kó ọkà bàbà séjì ọkà ó wá gbé ẹyẹ àbàbà séjì ká kó máa ta láti fi kó ìkórìíra Islam sí ẹ̀ ní àwọn èrò ní Europe wọ́n torí pé Jésù wọ́n ní ẹ̀mí kan rẹ̀ bí àdàbà tó bà lé pé náà wá pé àwọn èèyàn rẹ̀ pé ẹ̀mí kan dàbí àdàbà wá gbára jíjì dé àbàdàbà séjìká ló ó wá kó ọkà bàbà ọkà yẹn ní yẹn sọ jẹ pé ní ṣẹ́bí ní tí ò wa tí ò sí tó

òkè wá ṣíbi wá bá wá six mountain will not come to Mahomet Mahomet will go to the mountain sókè ò bá wá bọ̀ wọ́n lọ bá nínú àwọn tí wọ́n kọ́ ń jọ tí wọ́n fi kúrọ́ bá wọn èrò kẹ́ mọ́bà bẹ́ẹ̀ ti máa àwọn ìgbà tọ́lọ́run ó dédé àwọn gangan wọ́n wá di àwọnù dí wọ́n wá dá lárùn ṣe ẹ̀sìn lónìí ọlọ́run sàánú wọn nítorí náà ànábì ò fi paná fún àwọn owó ní àwọn sọ àwọn àgbà gẹ́gẹ́ bí àbá yìí ti sọ. tó súnmọ́ ẹ ànábì kọ́ àwọn sọ àbá wọ́n ti fi kọ́ àwọn yìí. ṣẹ́wárí ìyáàrù sọ àbá wọn ti fa ikú hù ṣíṣàlẹ́ṣà àwọn sàádé àti yíyàta yẹ̀wọ́n yẹn ní ẹ̀ńjìlá ọlọ́pùrẹ̀ lónìí ọlọ́pùrẹ̀ kùrán kò lè alhamdulillahi wa salamu ala ibadihi alladhina istafa suratul namli wa qul alhamdulillahi alladhi wa qul alhamdulillahi wa salamu ala ibadihi wa salamu ala alladhina ala ibadihi alladhina istafa الله قد فتر المفسرون الذين اصطفى أنهم الأنبياء والصحابة منهم ابن جرير الطبري وابن كثير قال الله سورة النمل في الصلاة في أكبر من الله Akọ́lá. Ara ìbáraẹnilẹ̀ ìpínlẹ̀ ọ̀pá fún àwọn ẹrúsìn ọlọ́run ọba tọ́lọ̀ ọba ṣàtẹ́ṣà. Àwọn àkóńtẹ̀ sí ní àwọn olórí ẹrúsìn ọlọ́run ọba tọ́lọ̀ ṣàtẹ́ṣà àwọn olórí náà. Àwọn alákọ̀ọ́kọ́ ni àwọn ànábì ọlọ́run. Lẹ́yìn náà làwọn sọ̀ hánábà. Ṣẹ̀bá ànábì ọlọ́run ọlọ́run ọjọ́ àwọn nínú àwọn tó lọ́mọ lẹ́yìn ta bọ́ọ̀rẹ̀ sí ànábì mi ń bá àwọn ọlẹ́yìn rẹ̀ àwọn àìsàn àtọ̀rọ̀ wọn díẹ̀ tàbí bọ̀tàn tó pọ̀ nígbàtà bẹ̀rẹ̀ tún ààrẹ. ànábì wa Muhammad àwọn ọlẹ́yìn rẹ̀ àwọn sọ̀háábà ọlọ́pùn ẹ̀ lórí ẹ̀rọ ọ̀rọ̀ àwọn ọmọ bẹ̀rẹ̀ sí inú ìdá púpọ̀ wá lórí ẹ̀ ṣùgbọ́n ẹ̀rọ pẹ̀lú ìtúntò jẹ́rí tọ́bá rí alọ́wọ́ yóò tẹ̀lé wọ́n kó ọ̀rọ̀ àwọn àpá àpá orí àti ẹ̀kẹ́ lọ fún wọn sọ̀rí àwọn nítorí àwọn. ẹlẹ́ẹ̀kẹta mẹ́tàlá kọ́ òṣà ayọ̀ sọ̀rọ̀ àràtà èkútu bí alùpùpù tìmà. ṣẹlẹ̀ àwọn sàárì àmẹ́bí ìyẹn lábẹ́ ti kọ́ olùkọ́rọ̀ rẹ̀ ó tún kù díẹ̀ fúnra ọlọ́run ọba ló ti sọ̀rọ̀ nípa àwọn sàábé nínú pàórẹ́pà ṣáájú kíkọ́ àti tó sọ̀kalẹ̀ ọba ọba ti ṣe kí ni ó ti yin àwọn sọ̀hábà nínú gbé nínú nínú pàórẹ́pà àti ìnjíìrì ṣáájú kíkí ni kíkọ́ àti tó sọ̀kalẹ̀ Bàbá lọ sínú ṣúrọ́tù قال محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم فراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سمعهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شرعه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار

tó bá dọ̀nà àwà tí ó sí wẹ́wẹ́ Muhammadu Rasulullah Muhammadu òjíṣẹ́ ọlọ́wọ́ba ní ṣe wọ́n lẹ́ni na máa gún ẹ̀rọ ara òun tí ó ń bẹ pẹ̀lú ẹ̀ àṣíkà wọn alẹ́ nìkan fún ara kúkú márùn-ún kékeré ní ẹ̀rọ ṣámára ọ̀bẹ̀ ìgbà tó ní wọ́n láàrin ara wọn àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ orí balẹ̀ ìyàmìnàmọ́nà bọ́ọ̀lá nínú àwọ̀ ọ̀rọ̀ wá kí ju ọrẹ àti lọ́lápọ̀lọ́ ọlọ́run wà ní buhari lọ́dún ọlọ́run nínú máa mú sí

ilé rúgbìn yẹn jáde afọ́jà omi jáde kí ló mú jáde ṣàtọ̀ ọ̀pùnú ẹ̀ ẹ̀fẹ́ ewé èyí tó ṣẹ̀ṣẹ̀ ń jáde rẹ̀ láńpẹ̀ ní ọ̀pùnú àwọn míì ní ọ̀pùnú tó bá jẹ́ ọ̀pẹ àwọn kan pè ní ọ̀gọ́mọ̀ tí mo bá pronunciation yẹn àwọn ará rẹ̀ dà ọ̀gọ́mọ̀ kí ní tó ṣẹ̀ yíyọ láàrin yẹn azarọ̀ wá wá fún lágbára yẹ́ tẹ̀síwájú lágbọ́ wá lágbára ìsáàbù lágbọ̀ gọ̀rí ó wá nípun pàtàwà ó wá dúró ṣinṣin lórí súúrù rọ́kùn yẹ lórí lórí igi rẹ̀ ṣàgbẹ́ igi onígbòǹgbò ó láàrin wá pẹ̀ka ó tó lé yẹ́ ìwò ìdúrà ó wá ń ṣe àwọn ìdúrà àwọn tí ń gbin nǹkan yẹn àwọn olóòmọ̀ ń gbin nǹkan àwọn àgbẹ̀ ó ṣe wọ́n lójú ọ̀nì tí a bá gbin nǹkan tẹ̀yẹ́ ti gbà ló ẹgbẹ́ tábà yẹ́ bá ń ṣẹ́mọ̀ ipé ẹ̀rùpẹ̀ iṣu yẹn ń sìn ọparun àwọn kan pè ní aparun sáà ìmọ́lẹ̀ mo rí àwọn kan lò iṣu yẹn ti lọ́mọ lọ òkè kò sí ìgbéwé jáde tó wá yá ní sẹ́ẹ̀ tí yóò wá jáde tábẹ̀ bá wá débẹ̀ yóò bò yóò wá dùn ún wò ọlọ́run jẹ́ kọ́ yà ó gbé iṣu yẹn o torí mo ti gbé lọ́rùn kan rí mo ìbànújẹ́ ni ìgbà tí ń padà lórí ẹ̀kọ́ kan léwé rẹ̀ tó rọ kí ló dé àṣẹ ọ̀nìyà òwúrú eléré àṣọ ti gé nísàlẹ̀ ewé ọ̀kan rọ ní lẹ́yìn tíṣù tó ti bò àwọn tó ní kí lọ bàjàrà á jí pé wọn ò ní wá mọ́ ẹlòmí ní lọ dẹ́ta kújẹ́ kí láwọn àṣẹ

mo bá yìí máa pọnmi sílẹ̀ odidi tíṣù míì ti bẹ́ẹ̀ ló ń jẹ wùrà lọ ọlọ́run kọmpẹ́sẹ̀tì ní pẹ̀lú èyí tó kù. a bẹ̀rù bí arúgbó sọ́lọ̀ bá fún yẹn níṣẹ́ àgbẹ̀ ṣe lọ́lọ́ sì ní kí nǹkan kó da àgbẹ̀ wúyàn. àmọ́ bó bá lọ́gbọ́ ní gbogbo ìṣújọba tàbó ẹgbẹ́ lè yóò kó gbà tó bá wà tí ó ràn iṣu tó rán ṣe é jẹ èyí tó jọba kò wù èyí tó wù ó rán ṣẹ̀rí gbogbo ni àbí tọ́lọ̀ bá ní kí gbogbo ẹ̀ ó da sínú rẹ̀ ti dùn àtàwọn olè ti wà wọ́n tún ti bọ́ bò wọ́n tún fẹ́ jẹ́ wọ́n tún wá kan àwọn àgbẹ̀ ló lè yẹn wọ́n tún wá kan iṣu yẹn kó tún lè bá wọn pè mí lọ́dún mi gbàdúrà dé orí mi ní kan iṣu lọ́dún ní máa fílẹ̀ láti fi sẹ̀tẹ́mbà October máa wáṣú yẹn gbogbo ìgbà tó èdè bẹ́ẹ̀ egun ló bá àti wọ́n ti wáṣú lọ tẹ́yàn bá sára egun ẹ̀yìn yóò bẹ̀ẹ̀ tán èyàn ó kìí jálẹ̀ ní òun òun àti kẹ́yìn ó tún dúpẹ́ ọlọ́run mọ̀ ṣe fún ọ́fẹ́ gùn lẹ̀ torí ni já gbogbo ẹ̀já jàjà tán ó wà lọ tó lè bá hàn yàn lérò èyàn ó sàkó olùkú ó ti lè rí wọn mú àti tó bá wọ ọlọ́run tó mú wọn ó ti tẹ́ wọn lọ ọ nígbà tó tó kó dé ẹ̀ka ọ̀rọ̀ Ah, ẹkùn iṣẹ́ àtòwúrọ̀ nǹkan kan tí ó bọ́ ìtàn ó ti rí pótí rẹ̀ ó lọ sùn nílò oko rẹ̀ lọ wá ṣùgbọ́n lórí náà bóò ló ti fẹ́ mú ẹ tó ti ọ̀ká àbọ̀ ẹ̀ka àbọ̀ láti owó olóhùn jíjù rẹ̀ ó ti ti rẹ̀ ó ti mọ̀ ó rẹ̀ ìjọ́ kejì òun náà tó tún rojọ́ fún pé olè tó bá dẹ́dẹ̀ òní rólé torí bó ní ó wà lóru àwọn oníwó tọ́kí àfíwọ́lọ̀ bá ṣe gíní tó bá fún yàn mú oní agbóde bàtí ní oní ó sọ fún ẹgbẹ́ kò ní wá lálẹ́ ẹ lọ láyé sẹ́ẹ̀tì bó ti jí ló ìwó ti rẹ ọdún ní sẹ́ẹ̀tì kò náà lókò kí ń bọ̀ ṣeré lórí ikú ẹ̀wọ̀n jí ń bọ̀ kó tó lélẹ̀ wọ́n tún ti lọ láyé iṣẹ́ wọ́n ní bàbá àbíká mú táṣe bí ìwé táṣe bí ọ̀rọ̀ bá lu ẹ adáko ẹ mọ́jú ẹ lọ rẹ̀ ẹ̀jẹ̀ mọ́jú ìdá ọlá yín ni orí kí ní wá lóko lóru bí àwọn oúnjìdì wọ́n ní kí ẹ wá ṣògùn owó lọ́ní inú gbó àwọn olùgbó lóru wọ́n wá ní ó gbọ́dọ̀ wọ ẹ̀yìn

àwọn ọmọ wa nàìjíríà wọn lóògùn kankan owó rẹ̀ ni wọ́n gbà ó kàwọ́ lórí lẹ́yìn wọ́n ti lò yẹn kọjá wọ́n ti tó ń lórí sí iná ọ̀sẹ̀ tó kí ẹ lábẹ́ ẹjá máa yẹn sì abájá máa bá ń tán sọ rẹ̀ ẹ̀yìn ọ̀bọ̀ ọdún yìí wọ́n ní fún bá ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kí ni yẹn wàá máa ń ṣàgbẹ̀ lójú ọ̀nà yóò máa dùn ún wò lóko alẹ́dí akọ̀rọ̀jà ìmọ̀ràn yóò máa dùn ún wò gbogbo kòkó kòkó sọ lọ́wọ́ wọ́n tó gbé gbogbo ọ̀pọ̀ ẹgbẹ́ òlù ájí àwọn tó gbé jù yóò bò akọ́lágbàdé gbogbo dúdú lọ nílé ọlọ́ni ní kí ni láti fi wọ́n láti fi wọ́n kó ìbínú bá àwọn lórí àwọn láti àwọn ìgbérí inú wa máa bí wọn ẹgbẹ́ ọ̀tá rẹ̀ ló wà kan bí pé ìkòkò rẹ̀ dáa kò sí tí tó lè ṣe sí ọlọ́run ṣàdé bọ́rọ̀ nígbà tó Ìṣàlá ọ̀rọ̀lá ọ̀rọ̀ náà rú ní àti ìgbàlápọ̀. Ṣé bí é, kọ̀lẹ́lẹ̀ mi ó bí ẹ̀bá àwọn tàbí kan kò ìṣẹ́ tàbí láti, torí bọ́lọ̀ ní mi ní ogún ìrọ́ sóbíé lìbáyánì ìjíǹsì ni ìwọ́n tó bá ti mọ náàrù àti ìbàlágà dáadáa lìbáyánì kí ni lìbáyánì ìjíǹsì nínú ìyẹn ni màá kàn sọ bẹ́ẹ̀ má ìpínlá wọ́n á ti rọrùn kan tí wọ́n ní àforíjì àtẹ̀kan tó tóbi pẹ̀lú ọ̀pọ̀lọ́ àwọn àkọ́ yẹn tí wẹ́wẹ́ lọ́la ni ó yìn ó sì ní wọ́n nínú kí ni ìjìlá nígbà náà lọ́dí tó bí ìdí a gbọ́ ẹ̀ nílẹ̀ mìíràn n'ụlọ lè àtàwọn ní ọlọ́pọ̀jà fún ń kárí àwọn gbé sí ìlú

ẹnìkan mọ́ wọ ẹnìkan ṣùgbọ́n mi ní kọjú sọ́nà ẹ̀bẹ̀ káwọn yìí mọ́ bá bí nínú ó mọ́ owó ẹja lè ṣe ọmọ jàǹbá tàbí òkè máa ń wá ẹ̀sì tọ́ ti bá wa mú wá lónìí ó ti mú jáde mo ti rí ọ ẹsẹ̀ fún wa sáńpà náà wà pé àkáǹtì nọ́mbà yẹn pé. ó fi seven zero six one nine eight three five seven zero eleven eleven. 835. Ọ̀rọ̀ ẹnìkan tí ẹ̀sẹ̀ ń ṣe kí ní áàpù yẹn lọ́wọ́ ó yé gbìrìgìdì mọ́ ń wò lọ́wọ́ fẹ́ transfer. Àbí bọ́ọ̀rù pòrògẹ́rẹ́ transfer ní mo ti jẹ mẹ́lẹ̀ láti gbéjà kan nọ́mbà ní o. Ẹ́ silently ni òkè bá mi pẹ́lẹ̀ ẹ̀sán sí. Seven zero one one one one. èyí ọ̀bí ìlẹ́kùn lẹ́nu ló pé ló pé. eight seven five. ó ti rí nù. lẹ́yìn eré adúpẹ́ lọ́dọ̀ KFC kúnlé sàlámì alága b mi mọ́ b yẹn àwọn ní wọ́n láti bí ìjọ́ mélòó kan náà ti fún wa lépo ẹ̀rí pé jẹnẹrétọ̀ wa kú mọ́ lójoojúmọ́ ní fún wa lépo pé káwọn àdúgbò tẹ̀sí

dáadáa wọn ọlọ́run jù bá jẹ́ àkókò dáadáa náà kàmí sí fún wọn àti iṣẹ́ wọn ọlọ́run bá lọ́pàá kàtù ìrọ̀mù sí ikú àrẹ́hàmọ̀ ọ̀rọ̀ mi adúgbò àwọn jẹ́ tó ràn wá lọ́wọ́ bí náà ọlọ́run kó ṣàánú gbogbo wa dáadáa ọlọ́run àwọn tá à ń kówó epo náà lẹ̀ tẹ́lẹ̀ àwọn ni apàtẹ́wọ̀ fún àlejò ọdún yìí ọlọ́run ní kọ́kàn wọ́n lọ bẹ̀ àwọn náà sì tìtì rán wọn létí bá a ti rán wọn létí báyìí náà ni wọ́n tún ní kẹ́mọ̀ fún àlékò rẹ̀ ọlọ́run fún àtàríkà ìyẹn ò sí ìdúró lọ́wọ́ àwọn náà lè mọ̀ ìyẹn tó ràn هذا أمر بالجوار إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت ọ̀dọ̀ yóò tí wọ́n fún wa náà àwọn ọmọ ààjò ọ̀dọ̀ àwọn ìyá láti pín yẹn ní máa tẹ̀síri àwọn obìnrin tó àwọn yóò dáadọ́ jẹ́bẹ́ yẹn ọkùnrin láti fún wọn so ọmọ ya wa kan tó bẹ́ẹ̀ dìbí ọ̀rẹ́ náírà àwọn ìkánṣẹ́ dìbí ọ̀rẹ́ náírà ìkánṣẹ́ dìbí fọ́ àti gbogbo ẹ̀kọ́ àti ará ìsìn báàsì kọ̀ọ̀kan tẹ̀lé ní 2004 tó ra báàsì méjì àti pẹ̀lú àwọn obìnrin ní tẹ̀sí àwọn obìnrin ọlọ́run ṣàlùwà èyí tí máa ti ń dùn wa lọ́dẹ̀ yìí ní tẹ̀sí december àti pé náà lọ́dọ̀ àwọn ìyàtọ̀ àwọn pọ̀ dáadáa fún ọ̀pọ̀ bá ọkùnrin ọ̀kadà rẹ̀ lò àwọn ọmọ tí wọ́n rẹ̀ náà lè lò Fáwọn ọmọ ìlànà ìlú bá ń bá àbẹ̀lẹ́ lọ́sàn-án. Ìhàlẹ́kàtọ̀ ọ̀hún ọ̀rẹ́ ìṣọ́lọ́lọ́ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ